ìjẹ̀ṣadé o ọmọ wọn ní jẹ̀fẹ̀ ilé. mo ní bíbá sọ́nsọ́ mọ́ bí o sọ mọ́ àwọn ọmọ Paso ló lè sọ. mo ní bàlábí sọ́mọ́ bí o sọ mọ́ àwọn ọmọ Paso ló lè sọ. bon ń bí ó sọmọ mo bon bó bí ó sọmọ. ìròyìn ìròyìn. ẹ kú ìyálẹ̀ta ìròyìn kúmọkùmọ ló dé sí etí ìwòran yín láti iléeṣẹ́ ojúkòkòrò evangelical ministry orí òkè kòmátà orúkọ tèmi ni ọmọkú ìyá ògbọ́n ikú ń bọ́mọ rìn ọmọ òfúnra igúnnugún lórùlé ojú tó lé ojú tó kò twenty five minutes to eight thirty ló lù ní ìlú èkó níbí ẹ sáà gbé bọ́dì yín kájọgbọ́ ìròyìn kúmọkùmọ náà ní iwájú ilé kò yẹ kó rí bẹ́ẹ̀ kí Ọọ̀ni of Ifẹ̀ máa pe Aláàfin Ọ̀yọ́ ní brọ́dà Lámídì. Ah, ah. nígbà tí kì í ṣe bàbá Sàlá kókó inú ìwé ìròyìn kùmọ̀kùmọ̀ ló sọ bẹ́ẹ̀. Wizkid ń bínú sí iléeṣẹ́ Bond FM àti ọ̀gá abẹ́. ó sọ wípé wọn kò plé orin Barrister ní ọjọ́ ìkómọ̀tayé Currency nílùú Ìbàdàn. Ah, rọ̀rọ̀ wo nìyẹn ṣé Ìbàdàn ni wúwo àwọn ìbínú tẹ máa ń bínú yóò ní mí ni o. kò ṣẹlẹ̀ rí o gómìnà tuntun ìlú Èkó Babájídé Sanwó-Olú dọ̀bálẹ̀ fún ọlọ́kadà kan ní ìlú Agége. nítorí ikú òjijì ó ní kí wọ́n make sure wípé wọ́n ń lo akoto wọn déédéé torí pé òun kò fẹ́ kí ẹnìkankan kú ní àsìkò tòun òun yẹn sì dáa ah, gọ́vùnà dọ̀bálẹ̀ fún ọlọ́kadà àyàmí kọ́kọ́ já. <laughs> nítorí wọn fẹ́ tọrọ owó ni <laughs> anyway. Ah, ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́ láti iléeṣẹ́ ojúkòkòrò evangelical ministry ọjọ́ àbámẹ́ta tí ó kọjá ní gómìnà tẹ́lẹ̀ rí ní ìlú Òṣogbo eh, sorry ní ìlú Ọ̀yọ́ olóyè Lam Adésínà Àjùmọ̀bí la gbọ́ pé wọ́n lọ́ ọ̀brẹ́là mọ́ ọ̀nì ọ̀fìfẹ́ lọ́wọ́ lákòókò tí ọba Olúbàdàn ń bá arábìnrin kan tún gántà ata rẹ̀ ṣe ní ọjà Ìmẹ̀tù gómìnà àná olóyè Àjùmọ̀bí Láàmú ṣe àlàyé bí iṣu ṣe kú àti bí ọ̀bẹ ṣe bẹ́ ní iwájú pásítọ̀ Kàsálí ní ìlú Ìkìrun lẹ́yìn tí wọ́n jọbọ ògún àjọbọ tán lọ́wọ́n kó wa yọ. ìròyìn kùmọ̀kùmọ̀ náà ni ẹ̀ ń gbọ́ ẹ má dá ọ̀tẹ̀. ìròyìn kùmọ̀kùmọ̀ lẹ̀ ń gbọ́. èyí ló mú kí olóyè guru ránni sí dino pé ó gbọ́dọ̀ tún òkú ìyá rẹ̀ ṣe ní ìlú Sàgámù bí kò bá fẹ́ rí pípọ́n ojú àwọn kí n ti yín ga o Dr. Aláàfin wọ́n bínú tán pé kí ni ìdí àti ìtumọ̀ tí ọba Adéyẹyè yóò ṣe máa pe àwọn ní broda Lamidi láì kìí ṣe pé àwọn ní baba Sàlá I <laughs> wonder o. <laughs> èyí ló mú kí àkọ́bí Bọ́lá Ìgè gba ọ̀rọ̀ yìí kan rí pé òun gbọ́dọ̀ padà sí ilé ìwé gíga láti lọ kọ́ bí wọ́n ṣe ń da ẹjọ́ àwọn ọba aláyé ní ilé ẹjọ́ gíga ní ìlú Ìjẹ̀bú Ìsíwọ̀ ikú bàbá yèyé wá ra ọwọ́ ọ̀bẹ sí gbogbo ọba aládé tó wà ní ilẹ̀ Yorùbá láti gun ọ̀kadà tẹ̀lé àwọn lọ sí ilé babaláwo àwọn kan ní ìlú Ìpotì ní ẹ̀gbẹ́ Ẹdẹ láti lọ fi ẹjọ́ Ọọ̀ni ọ̀fìn fẹ̀sùn tí ó ń fi ipò mú gàrí ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́ láti iléeṣẹ́ iléeṣẹ́ ojúkòkòrò evangelical ministry wọ́n níbi bẹ́ẹ̀ kọ́ àwọn yóò sa igi lọ́gbẹ́ àwọn yóò ta ògùrọ̀ lọ́fà nítorí pé ọ̀rọ̀ kì í tán nínú àwọn bọ̀rọ̀. kábíyèsí o èyí ló mú kí àrólé odò àránni sí àwọn tí ó ń ta wàrà ní ìlú ìlọrin pátápátá láti pẹ̀tù sí ikú bàbá yèyé nínú látàrí ìwà ajínigbé tí ó ń ṣẹlẹ̀ ní ojú ọ̀nà ilé ifẹ̀ àti pé kí oníkálukú tọwọ́ ọmọ rẹ̀ bá sọ bíi bẹ́ẹ̀ oòdùà kò ní pẹ́ dé sí ìlú ìlàsàmọ̀jà ní ọ̀dọ̀ ọba onítìrẹ ìròyìn kùmọ̀kùmọ̀ lè ń gbọ́ ẹ wá polówó ọjà yín ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́ ẹ má dá ọ̀tẹ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu ló kọ ìròyìn yìí sílẹ̀ dáadáa nígbà tí Ọbáfẹ́mi Kádírì Amsat tí wọ́n tu ní èdè Yorùbá sí èdè Gbàdágìrì èmi ọmọ yín aláṣejù bàbá jẹnrọlá tí fi ẹsẹ̀ méjèèjì tajá nípa ni mo kà fi mí o tó ó wù ní kí a pa ajá ní musin àwọn kàlàbá ni kò jẹ́ o ìyókù ti dùn ní ọjọ́ méje imú yín ni kí ẹ máa fi mí o ìpolówó ni àgúnmòwò wá polówó ọjà rẹ nínú ìròyìn kọmọkọmọ kí ajé kí ó bu gbàjẹ ẹ pèsè orí zero eight zero three two four lọ́tún odò ńláńlá mẹ́rin ẹ̀ máa bu trophy sórí o. dem dey call me mr trophy yes i like am o smooth and better. tó bá wà mọ́nà rẹ́bù àgbáyé o. my dear good friends. èmi náà ti mu trọ́fì. mo ti mu trọ́fì. èmi náà ti mu trọ́fì. mo ti mu trọ́fì. ìwọ náà wà mu trọ́fì. mo ti mu trọ́fì. àtọmọdún méjìdínlógún sókè. mo is good o. mo ti mu trọ́fì. trọ́fì na kingo, o. mo ti mu trọ́fì. gbadutọ wo. mo ti mu don't drink recklessly. ọ̀nàrẹ́bù àgbáyé. èmi náà ti mu trọ́fì. mo ti mu trọ́fì. èmi náà ti mu trọ́fì. mo ti mu trọ́fì. aláwọ̀ jẹ̀sà ti mu trọ́fì. mo ti mu trọ́fì. àtọmọ méjìdínlógún sókè. mo ti mu trọ́fì. taste is good o. mo ti mu trọ́fì. trọ́fì na king o. mo ti mu trọ́fì. dàbí tán mo ti mu tán wo. bọ̀bọ̀ mo ti mu trọ́fì. don't drink and drive o. mo ti mu trọ́fì. don't drink and drive o. mo ti mu trọ́fì. I'm honourable àgbáyé o.